ẹ̀yọ́ kan náà. ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ sí wa ni pé ìjẹ́ a lè kí ìyẹn ní ilé tí sáré wà nípa. ìgbà tẹ́ pé ilé yẹn sòrò ṣé inú ilé àbí ní sáré àbí ní. ìta ilé. wọ́n fẹ́ kí ọ̀nà inú ilé tiẹ̀ ń bẹ̀ àbí so ìdáhùn ní pé kò sí tí ó bá ní dàgbà tẹ́ pé ilé tí ó wà kì í ṣe pé kì í ṣe pé makobara kì pé òun ní makobara kì pé ibi tí wọ́n mú níṣẹ́ so sóye uh, so that ó lè kírun bẹ́ẹ̀ so ẹni pé kọ́ má kọjú sí ibi tí sàrè wà sóye wà so kọ́dà bẹ́ẹ̀ pé ọbàjáde ò fún un pé ilé uh, ilé tó wà yẹn bóyá ọ̀rẹ́ntì ọtí wáyé pé sàrè ọkọ̀ mọ̀tẹ́lá pé sàrè wà bẹ́ẹ̀ so tẹ́ pé wọ́n sìn síbẹ̀ ìyàtọ̀ ibi tí wọ́n sìn sí àti ibi tí wọ́n mú ní àti so that yóò máa kírun ní kan ibi tí ò sí sàárè ń gẹ́gẹ́ bí ilé tí ó ń gbé tó ń rẹ̀ kátó sọ pé tó bá wà anabi sọ̀rọ̀ si sí ilé wọn yàrá wọn bẹ́ẹ̀ náà ni bàbá wọn abubakar ọ̀dà láàánú bẹ́ẹ̀ náà ni ọmọ ọ̀dà aisha sì ń ṣe wọ́n sàn pé ẹ̀yìn yàtọ̀ tó ń túmọ̀ sí pé tí ẹ bá jẹ́ pé ẹni tí wọ́n bá mú ní makabara fún wọn ní kíni tíátà kò sí tó tó pé irú kan bá máa ṣẹlẹ̀ so tí èèyàn ṣe nù ṣùgbọ́n ọgbẹ́ni tí wọ́n bá ní ẹ̀kọ́ tí ń tọ́ ẹ pé ìtọ̀ gọ́mà rẹ̀ tìrú lébà àwọn náà ló ti dájú àbí wọ́n fẹ́ ra lé ilé tó fẹ́ ra àwọn tí wọ́n á sẹ́yìn nìkan síbẹ̀ nínú àwọn yóò tí wọ́n máa fi ń dálé padà tí wọ́n máa fi ń sọ pé èèyàn rà má èèyàn rà lé má àbí èèyàn rẹ̀ ṣe lé má òun náà ni kí wọ́n bá sáré bẹ́ẹ̀ ó jẹ́ pé ẹ̀mọ́ eh, malik rahman lọ ní tí sáré ọ̀tọ́ bá jẹ́ sáré ọmọ kékeré bí ọmọ oṣù mélòó kan sàmọ́ sọ pé kò sí tó bá nílẹ̀ ṣùgbọ́n dókítà ní pé èyíkéyìí sáré ó jẹ́ tọ́ mẹ́kọ̀ọ́ jẹ́ tọ́ mẹ́tẹ́ sóye so kò bá kò bá so kọ́lọ́ wàlọ́ kọ́lọ́ ní àtìlẹ́gbò mi sóye àbí ọ̀fẹ́ ralé kọ́lọ́ àti bòmí sọ náà bàrà tó ní mọ̀ náà.